الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته تسواج أنه عمدة الأحكام لإمام عبد الواحد عبد الغني المقدسي رحمة الله عليه ما بعد تعيط بيه a sì wà níbi àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àlìjìnà yá ìpani àbí ìṣe ohun tí ò jẹ́ ìpànìyàn èyí tó ní ìjìyà nínú ṣẹ̀ríà nínú àwọn ń pè ní àlìjìnà yá كمان ولا في السلام صار حليل بزي عقا قومه هنا يعني حديث لن يعني حديث الحادي والأربعون بعد ثلاثمائة حديث تريف وصوان حديث أنا قال حديث عمران بن حسين رضي الله عنه أبو هريرة أبو هريرة العظيم وبعداتك حديثه الأربعون على ثلاثمائة حديث سلف فارسي حديث أبي هريرة رضي الله عنه عن أبي هريرة رضي الله عنه قال اقتتلت امرأتان من هذيل فرضت إحداهما الأخرى في بحجر فقتلتها وما في بطنها فاقتصموا يعني إلى رسول الله صلى الله عليه وسلم فقد رسول الله صلى الله عليه وسلم أن ديات ديات جنينها جنينها قرة أو وليدة وقد بدية امرأة على آه. عاقلتها وورثها ولدها ومن معه أنا أبو هريرة رضي الله عنه أني اقتتلت امرأتان àwọn obìnrin méjì já bìnrin Hussein mọ̀lẹ́bí kan náà bìnrin Hussein bẹ̀rẹ̀ náà ti fìjà pẹ́ẹ́pẹ́ sọ̀rọ̀ máa ti ẹ̀kúta ahùmọ̀lì ọ̀kọ̀rọ̀ bí hajarin fọkàtàlátà ọ̀kan bá lẹ́kùn náà kejì ó tó tààrà fi pa á nìyẹn. وما في بطنها ọ̀pá àti ohun tó wà níkùn rẹ̀ ọ̀rẹ́ àkọ́bìnrin yẹn lóyún ọlẹ́kọ̀ọ́ mọ báyìí ọmọ kù ìyàkù tásọmọ ìlà nàbí sallallahu alaihi wasallam wọn á gbé ìjà yẹn lọ bá nàbí sallallahu alaihi wasallam ọkọ bọ nàbí ànábì wàá dájọ pé ànàbí àtàjọ ní ìníhà. ضرة عابد أو وليدا وتجا إتارة أوام قال تجا بويا وأنا قرة قرة ما صفى أقوم كيلي وايت ولا كيروني جدودنا وديس عن جال قرة وأنا عابد أو وليدا أولى قوني تعبيلو بيعني àwọn ni wọn tó jẹ́ owó ẹ̀mí tí wọ́n sàn nípa ọmọ ọlẹ̀ tó kù yẹn ọkọ̀ọ̀dọ̀ òbíbí ẹ̀sìn náà àti aláàfin àti ha kọ́ wá dájọ́ owó ẹ̀mí obìnrin yẹn aláàfin àti ha lórí àwọn ẹni tí wọ́n jẹ́ fámìlì obìnrin tó pààyàn ọ̀rọ̀ rẹ̀ sàn ha wàlẹ́dà ọmọ àhú àwọn ajáde pẹ́ ń tọ́ padà fún lógún ogún yẹn jẹ òun lọmọbìnrin tí wọ́n pa ni àtàwọn míì tí wọ́n tún lẹ́tọ̀ọ́ sógun rẹ̀. Wọ́n ń pe ọkùnrin kan ní Hamal ọmọ Nàbí fa Alihuzali. Ọkùnrin yẹn wá sọ̀rọ̀ àyè pé. Ọkùnrin yẹn sọ̀rọ̀ lọ́ọ̀lì kẹ́sà ọ̀rọ̀ mọ̀ ṣẹ̀rí ọ̀là àkàlẹ̀. Ọkùnrin yẹn ní rẹ̀ jíṣẹ́ ọlọ́run kẹ́sà ọ̀rọ̀ mọ̀ man la sharib wala akal bóun ni màá ṣe wá jẹ gbèsè sọ́rùn nípa ẹni tó ti pé kò mú nǹkan kan kò jẹ nǹkan kan tó fi kú agbọ́ ti yá agbọ́ ti yá lórí kóhun tí ló sẹ̀mí ọmọ yẹ ọ̀jẹ́ kò mú tó fi kú wàlá àtọkọ́ wọlẹ́sítàhẹ́l bẹ́ẹ̀ dẹ̀ ni ọmọ táwí kò sọ̀rọ̀ wọlẹ́sítàhẹ́l kò tún ké wàbí tó dálíkà yóò tọ́lù wọn ní sírú eléyàn náà ni ẹ̀yà ni irú eléyàn lásọ pé lásán rì sí yẹn ni pé lè jẹ rẹ ní wéèsì tó yẹ kẹ́jì eléyàn lá wéèsì kí ni kí ni ẹni tá a ti rí ìsẹ̀mí rẹ̀ ṣe ń gbáyé sírú rẹ̀ là ní jùlẹ̀ ọ̀nà ìṣòro dálíkà yóò tọ́lù tàbí káwọn pé irú eléyàn a máa ń pàtì ẹ̀jẹ̀ rẹ̀ máa ń ṣòfò ni kò ní ìdí kí ẹ sàn kankan lórí ẹ. alkohol anabi sọlá àtàlà ń báyìí pé ah, eléyìí àwọn ọmọ ìyá àwọn adágbègbà ni abẹ́ wo bẹ́ẹ̀ nù rẹ̀ ṣe dùn mìnà ajílì sájà ìhìn lẹ́bí sájà nítorí ọ̀rọ̀ tí fi ń parí ara wọn. ni man la ṣàrìbà wàlà akal ẹ̀rí kọ́ ولا نطق ولا استهل شركة سلام ومثل ذلك يصل شركة سلام nítorí sáájú ọ̀hún tí ń ṣe nìdí ń fi lámú tó fi ń parí gbogbo kéwù rẹ̀ ọ̀kan náà àwọn adágbègbè lórí ìfẹ́ ya ẹni kọ́ fẹ́ dàbí ọ̀fọ̀ nínú èdè lábá ah, kí ló wà ń sọ yìí ọ̀kan náà àwọn adágbègbè àwọn ọlọ́kùnrin ìfẹ́ ya. نجون بيني كن يوم كان بيني السجع ونكن يا ماما فقرات الكلام و جوزي آه، مع الطاري من فواسيل وكان بتابع في قما قوقان سي pẹ̀lú lẹ́tà kan náà tí ó wá dàbí في علم البلاغة هو أننا المحسنات الكلمة البديعية آه، المحسنات اللفظية لا بعلم البديع òun lọ́wọ́ àánú ọ̀kàlàbọ̀ hadithu yẹn a rí pé hadithu ìpínlẹ̀ ní nípa ìran ìran kẹta jọ ni ìyá àdàtà ní kì í sábà pààyàn ni ni kò kò gbèrò òkúta lásán òdòdó kú àtìyá nìyẹn ọkàn ni. tó àti wípé inú tó bá jọ bíi pé èèyàn mọ̀ mọ̀ báyìí òun ló ń pè ní alxata alxata mistake ni so owó ẹ̀mí ẹ̀ àwọn fámìlì apààyàn ni wọ́n máa san àwọn fámìlì apààyàn ni wọ́n máa san àti wípé ọlẹ owó ẹ̀mí ọlẹ èyí tó jábọ́ lára ìyá ọmọ tó ti kú sọ̀rọ̀ ní kéèyàn mú ẹrú kẹ̀kọ́ sọ́dọ̀ mọ́ ẹrú lọ́kùnrin àbí lóbìnrin so àwọn olùmọ́dọ̀ sọ pé ó ti dédé ràkúnmí márùn five cabin ọdún yìí pé wọ́n sàn lórí lórí ènìyàn wọ́n ní ṣùgbọ́n eléyìí owó ẹ̀mí ta rí ní alalkọ́tì ẹni ọ̀páyà ni ọmọ owó ẹ̀mí tí ọlẹ́ ni apààyà ló máa sàn yẹn kì í ṣe fámìlì ẹ̀ ni wọ́n pè sàn. àákìlà tí wọ́n fi ń pè ní àákìlà nítorí pé wọ́n mú àwọn ràkúnmí ní báyìí wọ́n á pagbo fún wọn wọ́n ṣe wọ́n kàn ìtàn wọ́n á sọ wọn bẹ́ẹ̀ tí gbogbo ayé ọ̀ma rí pé à tí wọ́n fi ràkúnmí pé apààyàn kan bẹ́ẹ̀ àwọn fámìlì ẹ̀wọ̀n lọ́wọ́ ràkúnmí ni wọ́n fi gbígbó lóhùn àkìlọ̀ àkìlọ̀ àkìlọ̀ alẹ́ àti àtọ́nìyàn sọ ìtumọ̀ rẹ̀ nìyẹn um, àti wípé bíyà yìí owó ẹ̀mí ni ogún ni o lẹ́yìn ẹni tí wọ́n parí ah, sọ nítorí pé wọ́n fi jìrọ ẹ̀mí rẹ̀ pé ó ti lọ ah, ó ti lọ àwọn olùdámọ̀ sọ pé anábìsílá àtàlà hèsì ká máa ṣe ohun tó ń pè ní sájà àà ah, lórí èdè náà bí gọ̀ gbé jáde ẹ <coughs> eh, ó lè wà tún gbé gbogbo jí àpapàtà sí i. من الحديث الحادي والأربعون بعد ثلاثمائة حديث تري وثمان حديث عمران بن حسين رضي الله عنه أن رجلا أنظر يد رجل فنزع يده من فيه, فيه آه، فوقعت ثنيته ثنيته مجني مما سلطان ما فاختصم إلى النبي صلى الله عليه وسلم فقال يا عبد يا عبد يا عبد أحدكم أخاه كما يعد الفحل لا دية لك يعني عمران بن حسين رضي الله عنه أن رجلا أنا جراكم كان بيت سيدي عض يد رجلي وجواب كان جه fanaza ayadahu min fihi ìyẹn bá fa ọwọ́ yọ pàtì nígbà tí ọ lẹ́nu rẹ̀ fọwọ́kọ̀ àti sẹ́mi ìyàtà hù bí èjì rẹ̀ sì yọ bọ́lẹ̀ gidigidi فاختصم إلى النبي صلى الله عليه وسلم فقال وبعد قجع إلى بعد النبي وعشر يعض أحدكم أخاه يعني خوكان يوزي ما أديه ما ياري كما يعد الفحل gẹ́gẹ́ bí ràkúnmí akọ ṣe máa ń dèyín mọ́ nǹkan ṣe máa ń dèyín mọ́ láàdì àtàlákì kò sí owó yíyọ kankan tí ó sàn fún ìyẹn ti ó ti lọ nìyẹn ó ti lọ nìyẹn tí wọn á wọ kó fi kíkà òun jáde wọn máa gbé yín tó yọ káàkiri tó yẹ wọn tètè rí yín rẹ tó yọ wọn á jù ta ó yẹ pé tó bá dé yín tó bá dé yín mọ̀ yẹn kan tó yẹn bá ti yọ yín rẹ yọ gbé ni ìdájọ́ yìí ó jẹ́ gbogbo ní gbogbo ẹni tó bá lọ sí kọlù sẹ́nìkan ẹnìyàn náà wá dá gbogbo rẹ̀ bó ṣe kú nìyẹn ẹ jẹ́ waste ẹ máa fáwọn ẹlòmíì jẹ tírénì débi pé òkè láyé kódà kó má mú bọ̀n lọ́wọ́ wọn gbà bọ̀n lọ́wọ́ wọn ti fi pa bó mú dà lọ́wọ́ wọn gbà lọ́wọ́ wọn fi pa àwọn ọ̀sìn mímú kẹ̀kẹ́ lọ tírénì dẹ̀nu ọba ti kọ́kọ́ dì ní gbàjú tó gbé ń pa báyìí níyàn bọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n kàn mú ni yóò sì nà sí padà yóò fi parí ẹ̀ sọ òun náà ń pè ní ìyá mi gbogbo ẹni tó bẹ́ẹ̀ ti lọ kọlu yẹn hmm, kọlu yẹn àbẹ̀rẹ̀ kò kàn náà kọlu yẹn ewúrẹ́ fẹ́ kàn yẹn pa àbágbò yẹn kàn mú kíní kan láwọ́ ṣe gun níkùn yẹn ọba kú òkú gbé ni sọ ọ ọ pé tí wọ́n bá pa àwọn nìyí wọ́n wà lè jẹ náà ọlọ́run bá pa ń tọ̀hún ń tọ̀hún kú sí ìgbé nu kú sí ìgbé nu. akáyà á pé àwọn olùmọ̀ wọ́n dè pé kéèyàn ti gbìyànjú láti dìfẹ́ǹdì ara rẹ̀ so tí ọba gbà ju pé kéèyàn gbẹ̀yìn ẹni yẹn lọ máa yẹn ni wọ́n tó pa àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ọkọ̀ ọ̀kan ṣe takuntakun kò lè rí yẹn pa èyàn sì lè rí pé tóun bá mu mọ́lẹ̀ tó bá rẹ̀ yọ sàlọ̀ náà ni yẹn kẹ́ mu mọ́lẹ̀ kọ́ rẹ̀ kọ́ sàlọ̀ ààrẹ sì jẹ́ sí màmá kan wá sọ pé à ọwọ́ mi ti bà ó pípa ní pa ó so èyàn gbé níbi pẹ̀lẹ́ tí yẹn bá rí pé lè yọba mú kéke o èyàn pàdánù ni so alḥadith sani wàl arba'una ba'da salasimiya hadith three forty two hadith alḥasan. بن أبي الحسن البصري قال حدثنا بن جبل رضي الله عنه في هذا المسجد وما نسينا منه حديثا وما نخشى أن يكون جندب كذب على رسول الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم كان فيما كان قبلكم رجل به جرح فجزع فأخذ سكينة فحز بها يده فما وقع الدم حتى مات قال الله عز وجل قال الله عز وجل عبدي ما درني نفسي حرمت عليه وني الحسن بن أبي الحسن البصري آه، رحمه الله وني جندب صفواني مسلاسي مسلاسي وني كنت صفوان جندب آه، ابن عبد الله البجري من قبيلة بجيلة آه على صفوان مسلاسي وعيه ilẹ̀ ló ti sọ ọ̀rọ̀ yìí fún wa kí lọ́rọ̀ náà ó ní wàmánà sí iná àwọn ọ̀dẹ̀ gbàgbé mọ́ mí ní wàhálì ìta àdéhùn kan tá a gbàgbé lọ́dọ̀ rẹ̀ sí ọmọ náà ṣà àníyàkúnà jùndùbù kẹsàrà aláwọ̀ sólùlá àwọn òsìkẹ́ ẹ̀bẹ̀rù táwọn àtọ́kẹ́ jùndùbù pààrọ̀ láyé ẹ̀rọ ọ̀bà wá pé lọ́nípa. قال أنا جندب صلاحيك جيس لهم كان فيما كان قبلكم رجل أقول كاتي ساجوني به جرح وني أقبل فجزع على واسطة أطلق بروك سيبي بويو سمع الله للعميني فأخذ سكينة وزموا بكانيا لو مو بينا فحز بها يده bá fi gé ọwọ́ rẹ̀ tí ń dá láàmú yà ó fi gé ọwọ́ nìkan bẹ̀ sọmọ ọ̀rọ̀kọ̀ àdámù àti ẹ̀jẹ̀ wa máa tú kòròkòrò títí tánìyà fi kú. قال الله عز وجل اللهم رب وبعد تدعو صلاتك عبدي بادرني بنفسه ẹrú mi ó sì kánjú tètè mẹ́mi rẹ̀ wá bá mi فحرمت عليه الجنة nípa bẹ́ẹ̀ èmi ọlọ́run ti ṣe àlùjànnà ti ṣe léwọ̀ fún mi kò ní wọ àlùjànnà mọ́sálásí ò mọ́sálásí náà ni mọ́sálásí kú fa ẹ̀má ìjàgbé àpèpè ẹ̀lẹ́bàṣọ́rọ́ ọjọ́ kan náà àwọn ọ̀dọ́ tí wọ́n máa mọ̀ kàtà ọ̀bọ̀ ọ̀bí aláwọ̀ àárín tí wọ́n ṣe ìṣàwò rẹ̀ lẹ́yìn ọjọ́ díẹ̀ wọ́n tún ṣe ìṣàwò kú fa ó kó níbẹ̀ yẹn ó ti kọ́ padà wá di ibi tó padà gbajúmọ̀ pẹ̀lú mọ̀ náà àwọn ará basra àwọn ará kófà alùbásọ̀rọ̀ yìí alùkò òfin yìí wọ́n. àṣé èèwọ̀ ni kéèyàn para rẹ̀ kéèyàn sọ̀pá yìí sùn ẹlòmíì lè ní kẹwàá tó wọn fi mẹ́kọ́ mi òun ṣàǹfìlì náà ni ọdún kọ̀ọ̀kan wọ́n sì ni ọlọ́wọ̀n kọ́ pé ni wọ́n jẹ́ ni wọ́n máa so èèwọ̀ ni kéèyàn para rẹ̀ ah, lọ́nà tí èèwọ̀ ni ẹ̀mí wa ọlọ́wọ̀ náà hmm, ọ̀nà tó sì tóbi ní kéèyàn parí àti dandan ni ká ṣe sòrò tí mo fi bàbá wa ah, sọ ká má ṣe ohun tí ọ̀bọ̀n náà wọn bá nú bí àníyá ha kéèyàn máa dárò kan máa ka mẹ́sàn-án mẹ́wàá ẹni ó kú fún ni àbílẹ̀ ọgbà rẹ̀ lójú kọ́ ya sọmọ rẹ̀ lọ́rùn èyí tó wá burú jù ní kò wò pé ẹ ló ti kú àbíkílẹ̀ rí òní náà ní ń para mi aláàánú òun ti lọ nìyẹn ebi ni ni ìwọ ni mo gbé lẹ́yìn dandan ní ká soso rún èyí tó dájú fẹ́ni tí àdáwò bá ṣẹlẹ̀ sí ọ̀nà bá sọ pé aláhùnmá àhìyéní ìdàkà máa kà ní tìlhàyà tó xeyọrọ nìyẹn aláwọn jẹ máa wà láyé tó wáyé pé kí wà láyé lórí fún mi wọ́tá wá fani ìdàkà ní tìlhàyà tó xeyọrọ nìyẹn kó o sì gbẹ̀mí mi tó wáyé pé kí n kú lọ́dà fún mi jù gbólóhùn ẹrú mi sì yára tètè mẹ́mi rẹ̀ wá fún mi wọ́n ní kò túmọ̀ pé kò sí kádàrà o nítorí kọ́ lọ́hùn máa ń kádàrà nǹkan kó tó di pé yọ ṣẹlẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ó gbólóhùn àlùmọ́bàdàrà yẹn lòjó di sọ̀rọ̀ ti hà nítorí àwòrán rẹ̀ táà náà rí lójú kò lójú. ó ní ẹni tó parẹ̀ àsìkò ti tó tọ́lọ́run kan fún náà ni wọ́n pẹ̀lú sábà bí ohun tó ṣe yàn lásìkò yẹn fi tó ìyẹn ni pé màá kúkú pa tẹ́lẹ̀ ọwọ́ á ti kẹjú ìjọ́ ní fẹ́ pa ọ á rò pé o ti fẹ́ pẹ́ jù tètè ara rẹ̀ rẹ̀ àdéhùn yẹn ìtọ́ka tó wà bẹ̀ pé kéèyàn parí yẹn hmm. torí ẹ̀mí rẹ̀ yẹn kì í ṣe <laughs> ọlọ́run ló ní ọlọ́run ló ní àwọn alọ́ nǹkan ọlọ́run ìwọ wà lọ sí bó ti wù ọ́ mẹ́ ẹ̀mí nìwọ̀nba ohun tó bá tí ọlọ́run bá yọ̀ǹda fún àwọn lálẹ́ ìlú lálẹ́ ìṣe kí wọn lálẹ́ ìlú mẹ́ lápẹẹrẹ nísìnyí bí abẹ́rẹ́ nísìnyí ló lè fi gúnra rẹ̀ àbí ìjàmá àti ọtí yé bẹ́ẹ̀ lọ ìwọ́n kọ́ máa fi ọ̀bẹ rẹ́ ara rẹ̀ ìwọ́n kò ní ara rẹ̀ ìbọn wa gé kabọ́lẹ̀ ìjọba àtúndà lẹ kìí ṣe wọn ló ní ọba dẹ́ta ló ṣe kíni wọn ló ní sọ gbọ́dọ̀ mo sàrìjánà lè wọ̀ fún sọ kan ní irú àwọn nọ́ọ̀sù káfílẹ̀ bó ti wà yìí ni a sì gbọ́dọ̀ wá wàá wí kan lórí ẹ̀ ọ̀rọ̀ sí àgbọ̀dọ̀ mọ́sáàbù tó ń fọ́ òmìnira làwọn làmá nìyẹn báyìí a bọ́ síbi kìtàbù alùpùpù. كتاب الحدود أقال نقاء الحدود ومن يعوى الله على على يعني الحد بمعنى المنع المنع كيقفني ها òun ni tí ó ṣe pé ọmọ máa kọjú yẹn láàrin nǹkan méjì òní lè bọ́ sáàrin yẹn so àlùfáà lóòdù nínú ṣẹ̀ríà òun làwọn jìyà tí wọ́n ti gbé kalẹ̀ yóò kọ̀ fún yẹn láti má kó bẹ́ẹ̀ láti má gùn lérò àwọn ìjìyà yẹn ìkọ̀ọ̀kan nù rẹ̀ lọ́dọ̀ níbi pàtàkì àbá lọ wọ́n gé olè lọ́wọ́ ni láti lè sọ dúkìá wọ́n pẹ́ ní ọ̀pá yẹn ni láti lè sọ ẹ̀mí wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n lẹ́ lóko pa ẹni tó fi sùn láti lè sọ̀rọ̀ àti jáde bẹ́ẹ̀ láti lè sọ̀rọ̀ wọ́n fún yẹn ní ẹgbàá eighty ni láti lè sọ personality wọ́n pa ẹni tó lọ́wọ́ ọ̀sẹ̀ sí máa ní láti lè sọ ẹ̀sìn ni wọ́n sì máa ń pe àwọn tó níyàn ní àgbọ̀wòrì ìyá àtọ̀lọ́kọ̀mù awẹ́lẹ́kọ̀lù ìyá àtọ̀lọ́kọ̀mù àwọn kò sí máa ní márùn tó ìjà àdínú lílùkìfà àti àlẹ́yà ẹ̀sìn wa sọ káàkiri máa ṣe bó ṣe wà nípa rẹ̀ tó. الحديث الثالث والأربعون بعد ثلاثمائة حديث أنس بن مالك رضي الله عنه من قدم ناسا الناس من أكل أو أو ويل بجد أنقع عليهم الجميع هذا من الجميع فانتوى المدينة فأمر أنا أتوقع فهم جاء أنا حديث أنس بن مالك رضي الله تعالى عنه àwọn èèyàn kan náà wọ́n ọkùnrin àbí ọ̀rẹ́ ìnà wọ́n dé wọ́n bá rí wípé Madina pé lìjáwà àlùbá àlùbá ń ṣẹlẹ̀ ní Madina. àlùbá yẹn wọ́n á rí kó ti dé kí àìgbádùn àmọ́ di tó ti kọlu àwọn sọ ojúṣe ọlọ́run wá pàṣẹ pé lè lè kọ́ pé kí wọ́n lọ síbi ràkúnmí èyí tó ṣe kó ní wàrà lára. àmọ́rọ̀ wọn á ń yẹ ṣọ̀bù ní àbúwá nìyá. alibá nìyá ọ wá pàṣẹ pé kán mú tọ̀ rẹ̀ wọ́n dẹ̀ mú nínú wàrà rẹ̀ náà. àwọn yẹn lọ. ìgbà tí wọ́n gbádùn. ẹni tí ń bá nàbì dára fún mi jẹ́ kí wọ́n ṣe pa wọ́n nìyẹn. gbogbo ẹran ni wọ́n dẹ̀ wọ́n dráìfù wọ́n ìròyìn wa bá níbi sọlá àlẹsọlá lẹ́yìn àṣùbà àti ojúlẹ̀ sàtì mọ́sá ìbẹ̀rẹ̀ ọ̀sán. ìbísọ̀ ọlọ́run bá sọ pé kí wọ́n bá wọn tọpa wọn lọ. ìgbà tó ti pọ́sìn padà ga tí ó ti tá yìí là dáadáa wọ́n bá mú àwọn ọ̀gbẹ́ni burúkú yìí dé. wọ́n bá òjíṣẹ́ ọlọ́run bá ní ẹ bá ń kó wọn bóde. wọ́n gbé ọwọ́ wọn bọ́lẹ̀. من خلافه وقع سيوان نقاسم قايا أواك ويسير سين يوان سيفون ونيا أعينه أجواني ودوليسو حرة وعفت وسنون تقبونا جري جري wọ́n sọ pé ògbẹ́ngbẹ́ wá ẹ fún wa lómi mú wọn fún ọ lómi tí wọ́n fi kú dàbẹ́ kọ́lá kò àbókè lábà sọ̀rọ̀ àìpé tó ní kẹrin tó jáwọn ènìyàn jẹ́ ìyá abú tí wọ́n jẹ wọ́n jalè one wọ́n tún pa àwọn èèyàn tú wọ́n tún wá sàyẹn ní gbàgbọ́ lẹ́yìn imáyà wọn kéré fọ́ wọ́n tún jọ ọlọ́run lógun wọ́n jòjì sàyẹn lógun fọ́ ìjàmá ni wọ́n gbé gbàwọn àhàdéhùn yẹn tó fi já pé gbogbo irúfẹ́ àwọn tó bá hùwà burúkú bẹ́ẹ̀ àwọn náà ń pè ní hamrọ̀bà hmm. eh, hamrọ̀bà eh, kódà abẹ́rẹ́ náà ni alexitov èyí tó ń ṣẹlẹ̀ láwùjọ ń sìn òun ni èyí tó ń pè ní kidnapping abẹ́rẹ́ lọ́wọ́ tí wọ́n bá ti kì wọ́n ó ti yẹ kí wọ́n ṣe fún wọn ni tọ́lá àwọn èèyàn náà ni mi bá yàmú kété wọ́n paná àwọn èèyàn wọ́n gbowó lọ àwọn èèyàn wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n bá mú wọn wọ́n kàn gé apá wọn àtẹsẹ̀ wọn nípa sípayọ̀ tí wọ́n dẹ̀ ṣe kí ni wọn wọ́n mú èso wọ́n kàn mójú wọn sí gbogbo omi bí ó fi tú dànù wọ́n á fi wọ́n sóòrùn wọ́n kàn wọn lálórí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n kù sí ara àwọn tó fẹ́ tún serú rẹ̀ máa kalẹ̀ pé ẹ́ wọ́n bá kí àwọn àwọn jẹ́ kí sànúyà ọ̀pọ̀lọpọ̀ mi ò ní ṣe kàlà níbi ní sáwọn èyí ṣèkà sáwọn èyí ṣèkà ẹlẹ́ ìgbádùn wọ́n fún yín lóògùn ẹtún á jẹun tẹ́ ẹ yóò tẹ́ àlàáfíà dé ẹtún pa àwọn ẹyin àwọn ẹran ẹ̀mí ẹtún jí kó lọ. mo la àbá mi sọ wípé áyà ìnáwó jẹ̀dá ọ̀lẹ́dẹ́rẹ́ yàtọ̀ ìgbóná ọ̀la ọ̀rọ̀ sóòrà abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní àwọn ìjìyà tó wá níbẹ̀ ni ó ti pẹ́ǹdì ohun tó ń tàn bá ṣe ìgbé ohun tó máa jẹ́ sàn tó jẹ́ ọlọ́run lóògùn àtòbíṣẹ́ rẹ̀ ṣàwọn fún àǹdí fàtàdá tí wọ́n sì tàn bàjẹ́ ká sórí lẹ̀ ní àwọn ọba yẹn ẹ̀yẹ kọ́tàlù tí wọ́n bá pààyàn tó ti rẹ̀ ní ìsìn ẹ̀yẹ kọ́tàlù kápá wọn ọ̀yẹ sọ́làbù àbí kákan wọn lálórí nígbà tí wọ́n pààyàn ní ọ̀yẹ kọ́tà àìdí ìhìmọ̀ àwùjọ wọn ò pààyàn ká gé wọn wọn nípa sí pààyàn àfi ń fọ mí lọ́la o ká lé wọn kóòlù wọn kàn sẹ̀rù bàlú lásán gbọ́dọ̀ gbúrò ẹlòmíì tí ìfúnpá rẹ̀ ga ó ti fẹ́ wọ́n tó ọ̀nà àtìkáàtì báyẹn ló fẹ́ àwọn ènìyàn kan lé wọn kóòlù ìlú yẹn kan jẹ́ jìyà àtẹ̀sùn fún wọn láyé wọn bá tún lè jọ́ ìgbìndà kẹyàmá wọn tó wá jẹ pàpà ń parí ìyà àti ká bá ṣe tábà lókun àdìsí èyí tí àbí ìyá yìí èyí tí ànábì ọ̀rọ̀ lé àwọn ọ̀daràn burúkú yìí lórí ìyá tó lé kókó ni ìyá tó lé kókó ni. ó tún á ní mùsùlá ní wọn pè kíníkà ní mùsùlá èyí tí ọlọ́run kọ̀ fún wa nípa mùsùlá. ṣùgbọ́n ẹni bí làwọn ènìyàn ló fi ní irú nǹkan bẹ́ẹ̀ fi kàn wọ́n wọ́n kọ́ ìdá kọ̀tẹ́lì tó ń kọ́ ayé pé èèyàn náà lè fẹ́ pa fa àṣìṣe ní kẹtìlá ẹ padà dàkẹ́ bí orí rẹ̀ dálẹ́ kó kú. ṣùgbọ́n láti wá pa ká máa lu ojú rẹ̀ ká gbé apá rẹ̀ àti mùsùlá. ṣùgbọ́n táwọn ènìyàn ṣe burú lójútọ́ ọlọ́run tó láàkàrà sọ pé kọ́ jẹ́rú ìyàgbá kò báyìí nítorí pé àwọn ẹgbàá pọ̀ rẹpẹtẹ tánàbí ni ká máa ṣe mùsùlá ẹ pààyàn ẹ tó máa yọ oríkì ara rẹ̀ àbẹ́sọ̀ oríkì ara rẹ̀ bákan kàtẹ́lá rí náà eh, apá kan náà olùmọ̀ ehm, nígbà tí àpẹnu wáyé pé kí ló dé tóun gan fi alẹ́ sí ìbọn òun ní ara ṣe àwọn kan ní oṣù àmọ̀ǹsó pẹ̀lú ohun tó ṣe yàn oṣù àmọ̀ǹsó wọn ò ló mọ́ ṣùgbọ́n níbo wọn ò ti rẹ́rì ọ̀sẹ́ẹ̀lì tí àáfíìfì díẹ̀ mú rẹ̀ àwọn míì bẹ̀ sọ wípé kó tó di pé fòdúdú sọ̀kalẹ̀ wọn làná ìṣòlá sàlàǹfẹ̀lẹ́ yìí báwọn èèyàn ni, ah nẹ́sàbù wà nílé ó nídìí ìwòye àyàn sàmú oríṣiríṣi ọ̀rọ̀ wa lórí rẹ̀ àwọn míì sọ pé àdéhùn láàṣàlá ń ṣe àwọn tó ń mèsì wà pé ó ṣe bímbábí tààzí ọ̀ láti lè sinmi lọ́wọ́ pé ẹni ọba tó fẹ́ẹ́ ṣerú nǹkan fẹ́ẹ́ tó bá gbọ́ bí wọ́n ti sin wọ́n sì bá lásìkò ara rẹ̀ ọ̀kalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ni. so ẹlòmíràn wọ́n ní irúfẹ́ àwọn amúrọ̀bà yìí ìyàtọ̀ àbá fún ọ á darí ẹ sọ́dọ̀ imam ẹni tó bá jẹ́ aláṣẹ ìlú ó lè fi ara ńgbà míì ó lè jẹ́ olè ńgbà míì bó ṣe pálásẹ̀ ìlú lànàbí sọlá àlùsọlá ó dẹ̀ rí sí pé ohun tóun lè ṣe pẹ̀lú àwọn ọ̀daràn burúkú yìí láti lè fi wọ́ wà bàjẹ́ òun ni kóun ṣe kí ọ kóun mú ìyà kankan kan kóun fún wọn ìbéèrè tánàbí sọ̀lá rẹ̀ ọ̀sọ̀lá àti òfìsì bẹ́ẹ̀ fún ọ. ṣùgbọ́n tá a bá ti ń sọ pé òjíṣẹ́ ọlọ́run ní ká má sí yẹ̀nyẹ̀míyẹ̀n mẹ́ta bá fẹ́ pa pé ká pa dáadáa. wọ́n ní àdéhùn yẹn sì wà bẹ́ẹ̀ o tẹ́ẹ̀nì yẹn ọ̀bá ṣe wá àwọn ẹ̀sìn àgbákò báyìí. wọ́n bí ṣe wá ẹ̀sìn àgbákò báyìí àfa aláṣẹ owó ìyàwó lòun lè ṣe fi hàn lòun lè fún lòun lè fún wọ́n sọ akúkúrọ̀ ọ̀bá dẹ́dá mi àti tàfó àpẹ ọ̀yẹ́dá ọ̀yẹ́dá ákọ̀bùtò fà ákìbò ìmísìlẹ̀ mọ̀ àwọn òkèbò tó ń lé. ìgbà táwọn náà wù sọ́dá wọn ni wọ́n bá sì wọ́n sì bá lásìkò kí wọ́n jìyà bákan náà àsọ́bá ṣẹlẹ̀ àmúkẹ́yìn lóògùn kí wọ́n dẹ̀ ṣe àdásùbáàbù ìmọ̀ràn èèyàn ọ̀tẹ̀ gbọ́dọ̀ nígbàgbọ́ sí pé òun ni ó tí kò sì pa ọlọ́run ni ó sì ọlọ́run ni ó yẹ fi nǹkan ṣe so ibi tí sùtà bá dẹ̀ ti ń ṣẹlẹ̀ kéèyàn kò láàyè yẹn kò túmọ̀ pé èèyàn nígbàgbọ́ o ọ̀rọ̀ fọ̀rọ̀ kò náfàrọ̀ sí ń jọ ní máwọ̀ ìlú yẹn má sì jáde kó ń bẹ̀ àṣé ìtọ̀rọ̀ àkúnmí mímọ́ ni mímọ́ ni nítorí wáyé pé kọ̀ mọ́ ni ó ti kílíà yìí pé ohun tó bá jẹ́gbìn èèwọ̀ ni kò lẹ́tọ̀ọ́ láti fi ṣe kẹ́rẹ̀ láti fi ṣe ìtọ́jú. وعد الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك